أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم الحمد لله الهادي إلى صراط المستقيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba allah ọba tí ó tún kó wa jọ ní àdúgbò yìí nínú ọ̀sẹ̀ yìí láti wá tẹ̀síwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ìtàǹbẹ̀rẹ̀ ọba allah subhanahu wa ta'ala àtàwa tí a wà ládùúgbò àtàwa tá a bá wa lálejò ọlọ́mọṣàjò wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba òun náà ni alghina'u wa adraru orin àlùjó táwọn olóyìnbó tí wọ́n máa ń pè ní music àwọn lárúbáwá wọn máa pè ní alghina kí ni ìhà tí ẹ̀sìn kọ sí nítorí pé ó ti gbajúmọ̀ ní gbogbo àwùjọ ní gbogbo ìletò ní gbogbo ìlú lọ́dọ̀ àwọn lárúbáwá lọ́dọ̀ àwọn òyìnbó lọ́dọ̀ àwọn dúdú bínà tá a jẹ́ áfíríkà àtàwọn tí a jẹ́ elédè yorùbá àti elédè míì kò sí nínú ọ̀ràn tí wọ́n etí lálejò ká máa kọrin ká máa lùlù sí àtàwọn èròjà akọrin musical instruments ká máa lùlù ká máa jó fọkùnrin àti fóbìnrin ká máa kọrin àbí ká máa gbọ́ ìhàwó tẹ̀sí kọ sí nítorí pé kò sí tẹ̀sí ọ̀dà sí. dàkọ̀dẹ̀ kọlọ́kọ̀nà Allahu lil ibada gbogbo àwọn tá a fẹ́ gbọ́ kí ni ìhà tí ẹ̀sìn kọ sí music kákọlọ lè má dání lójú wípé ọlọ́run ọba ọ̀dá wa fún kankan bí ìbá jẹ́ pé ọ̀dá wa ká wá sin ọlọ́run. wa harrama kulla lahin yasuddu an dhikrillah gbogbo tí ò ní jẹ́ á rí ọlọ́run ọba sìn ẹ̀sìn ṣe é léèwọ̀ nítorí pé ọlọ́run dá wa káwá rántí ọlọ́run ni káti máa sin ọlọ́run gbogbo tí wọ́n máa bà ọkàn jẹ́ gbogbo tí wọ́n máa bẹ̀mí jẹ́ gbogbo tí wọ́n máa bàwà jẹ́ gbogbo tí wọ́n máa bọmọlúwàbí jẹ́ gbogbo ẹ̀lẹ́sìn gbégilé nínú tí máa ń bọ ọkàn jẹ́ tí máa ń gbéyàn kó wọ́n ju ọlọ́run tí máa ń bà wá jẹ́ mọ̀yànlá tí máa ń yọ̀yàn kó nú àwùjọ ọmọlúwàbí nínú ẹ̀ láyé tá ń lò lọ́wọ́ lẹ́ni àti lánàá àti lẹ́ni àti lọ́la àlùjó ìlú àlùjó ọjọ́ kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní music ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́ni àmọ́ ìhà dẹ́sìn kan sí kọ́dà àwọn tí aláǹsẹ̀sìn àbáwọn tá ń darí ẹ̀sìn gan nígbà míì àmọ́ àtẹ̀sìn kan sí ẹjẹ́ alọ́dẹ mọ̀ pé ọ̀kan nínú àwọn eré ni téèyàn máa ń ṣe nílé ayé ọlọ́wọ́n bá aláàṣẹ ti sọ fún wa pé bàdà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa ma khalaqna samaa wal arda wa ma baynahuma la'ibin ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá àwọn ọlọ́wọ́n bá àdásámà àtìlẹ̀ lásán wa ma baynahuma àti tí bẹ láàrin sámà àtìlẹ̀ láàbìn kẹ́lẹ́bà máa ṣeré ń bẹ̀ àbí kọjá pé nítorí eré làwọn ọlọ́run ṣe dà ọlọ́run bá ní òbí bẹ́ẹ̀ àdékọ́ ọlọ́run bá ṣe lọ́ọ̀ṣì lérí dídẹ̀dá tó dẹ̀dá rẹ̀ Suratul Anbiya àyà sixteen ọlọ́run wa ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdálìjà ló àti èèyàn lásán àbíkẹ́ wá sìn Suratul Zariyat àyà fifty six kí lọ́lọ́run kúrẹ̀ dá wa náà ọlọ́run ló ń da torí ẹ̀sìn ìjẹ́ àlùjọ ìjẹ́sìn music ìjẹ́sìn nítorí pé tí a bá lọ lè mójútó ẹ̀sìn tọ́lọ̀ ń torí ẹ̀ dá wa tá a bá lọ lè mójútó ẹ̀sìn tọ́jẹ́ pé ń torí ẹ̀ lọ́lọ́run fi dá wa èyí ó kú láyé lẹ́ni tí ó pòfo èyí ó dọ́rùn lẹ́ni tí ó pòfo kọ́lọ́mọdé ni kọ̀ọ̀kan wọn ó pòfo. wàmí mu àwòkọ́ tẹ̀lé àyíbáyà wọ̀ ní kìlì láà àwọn àlùfáà nílé tí ó dàrú lágbàńlá ayé lẹ́nì nínú àwọn nǹkan tí í máa ń dí ní lọ́wọ́ téèyàn ò fi ní ráyè sin ọlọ́run wa min mu'awwiqati al-ibadati wa dhikrillah al-yawma nínú nǹkan tí máa dí ní lọ́wọ́ téèyàn fi rẹ́sìn sìn téèyàn fi lè rántí ọlọ́run tọrọ ọlọ́run ọba yìí fi wọni lẹ́mìí bí jọ wà lápá lára ẹni wọ́n ní nínú ẹ̀ àlìkìnà òun náà ni orin àlùjó àlìkìnà tí wọ́n pè ní music ó gbajúmọ̀ ní gbogbo ayé àwọn lárúbáwá ń kọ àwọn òyìnbó ń kọ àwa tí a jẹ́ elédè míì náà àwa náà ń kọ kò sí ìlú kan tẹ́ẹ̀dé láyé tẹ́ẹ̀ ní rí àwọn mùsíṣà ń bẹ̀ àwọn akọrin ipa wo ni wọ́n ń kó nínú ayé ṣé wọ́n ń dèvẹ́lọ́pù ayé lérí dáadáa ni àbí wọ́n ń bayé jẹ́ sáwọn èèyàn ń sàǹfààní lára àwọn olórin àbáwọn èèyàn ń sorí ibú sáwọn olórin tí wọ́n ń tọ́ ayé ṣe ni àbí wọ́n ń bayé jẹ́ níta fẹ́ gbé yẹ̀wò ní jama lẹ́nu kọ̀ọ̀kan táàfin lọ lè sọ́ra wa táàfin mọ̀ tọ́lọ̀ torí ẹ̀dá wa alìkínà ẹ̀ rí orin tí wọ́n ń lùlù sí ó wọ̀ ṣẹ́ẹ̀rù wọ́n ní gbogbo orin tá a bá ń kọ ọ̀rọ̀ tá sọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ òun a wá gbé gba ọ̀nà orin tọ́jẹ́ pé ọmọ wa lẹ̀ a máa lẹ̀ máa lẹ̀ tọ́jẹ́ pé a máa wá lo àwọn nǹkan èròjà tí wọ́n fi ń kọrin piano ni o jìtá ni o gángan ni o ìlú nítorí pé músíkì ní í ṣe pẹ̀lú ohun àṣetánì arákàlùkì náà kéèyàn ọmọ gbọ́ músíkì àbí kéèyàn máa kọ músíkì kẹ̀bí ìdàtọ̀mí kaba ilé zonob gbogbo ẹni tí ọba mọ̀ nínú mùsùlùmí láti ẹni lọ ọkọ lọlẹ́ mà pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ̀yẹ̀ máa ń torí ẹ̀rí bínú ọlọ́ torí ń gbà tí ń sọ̀rọ̀ nípa nínú ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba ìjì ó wa pé gbogbo ẹni tẹ́ bá rí ti ń kọrin àbí ń gbọ́ orin òun ti lérí ìyà fún un wọ́n ní gbogbo ntọ́lọ́wọ́ba Allah subhanahu wa tọ́ba ti lérí ìyà fún yà tọ́ba lẹ́yìn yà lérí ẹ̀ kìí kékeré má ó ti gbogbo tọ́lọ́wọ́ba ní kì í ṣe nǹkan tó kéré ọlọ́mọsọ ọlọ́mọ anájọba ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sẹ̀ wa al-adillatu ala tahrimi al-ghina kathira kí gbogbo àwọn tajẹ́ mùsùlùmí ká lọ lè ṣí àlùkùránì ká sì lọ lè sí ìwé àdìsí tá ní súnà sẹ́mi pé méjèèjì náà ìbẹ̀rẹ̀ àti ẹ̀sìn èyàn gbọ́dọ̀ mú súnà kọ́ máa mú koran èyàn gbọ́dọ̀ má lò kọ́ máa mú súnà téèyàn bá fẹ́ ṣìnà ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa ẹ̀rí lọ́dún kọ̀ránì tó ṣe mísíkì ní èèwọ̀ fún èèyàn láti máa kọ́ àbí láti máa gbọ́ àbí láti máa náwó síbẹ̀ àbí láti máa ra àwọn cd késẹ̀tì wọn àbí láti máa sponsor wọn pẹ̀lú ọ̀kanú àwọn irinṣẹ́ tán fi ń kọrin ẹ̀rí tí ó jẹ́ àmọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́run bá sọ nù kọ̀ránì suratul Isra àyà 64 kálọ̀ lè kalẹ̀ ọlọ́run bá ní واستفزز من استطعت منهم بصوتك ọlọ́run bá ní ìwọ èso ó ti dẹni ìbínú látòní lọ ohun burúkú kan sì ń bẹ lẹ́nu rẹ máa wá lọ lérí ilẹ̀ kọ́ máa gbé rí ilẹ̀ mo ti yọ ọ́ kúrò nínú àánú mi ìwọ ìbílísù wọ́n sì tẹ̀sí sí sí mínísítà pátá ẹni tó bá wá lágbára lérí ẹni tí pàrẹ bá ká yọ wọ́n lẹ́nu dà wọ́n láàmú pẹ̀lú ohun rẹ ohun èso jẹ́máà ohun ètò dàrú lérí ilẹ̀ ọlọ́mọdé apá bẹ́ẹ̀ nìkan bá palẹ̀ mọ́ ohun èsùn sẹ́gbẹ̀ kan bí a sì ní gbọ́n tí ń sọ bí ma bàbá lọ bàbá ń gbọ́ ohun dáa wí mísíkì èèyàn wẹ̀yìn ohun èsùn ní jama gbogbo ilé ìsùpátá ohun wo ni wọ́n máa ń pílè mbẹ́ mísíkì ni washington zizi mani sapapa mini hum bisote ọlọ́wọ́n bá ní ẹni bá rẹ̀ bá kánú ohun rẹ̀ máa fi tún òfin ní balance láyé mọ́ suratul Isra àyà sixty four kò ní dáhàbà jumhurul mufassirin àwọn àgbàlagbà nú àwọn akéwú makéwú tọkéwú tí wọ́n sì jinlẹ̀ jìndò nínú tafsir Qur'an wọ́n ní ilà anna sawta iblis alimadukuru fil aya wal gira òun èsù tọ́lọ́wọ́ bá ń rìn fáàsì nínú aya yìí wọ́n ní bẹ́ẹ̀ bá ń dáwọ́ tiẹ̀ pé kèsè mísíkì kéwò yé yamani nítorí pé ohun yẹn tẹ́yìn bá ti gbọ́ báyìí alákàlùkù ní balẹ̀ ma kí wọ́n gbọ́ ohun ìbílẹ̀ sùn rí bọ́ọ̀ bá gbọ́ ohun ìbílẹ̀ sùn àbí òbí ìbílẹ̀ sùn ọ̀wá ń gbọ́ gbọ́ ohun ìbílẹ̀ sùn bọ́ọ̀ bá ti ń gbọ́ mísíkì ohun ìbílẹ̀ sùn kan ló ń gbọ́ ohun àṣetáni kọ́lọ́mọ́sà ti sọ ní bẹ́ẹ̀. qala Allahu ta'ala ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì jama ààrẹ lẹ́yìn nínú sọ́ọ̀tù Luqman ayẹlẹ́kẹfà sí ayẹlẹ́kẹje ọlọ́wọ́ bá ní wọ́n mi nà sí máa yẹ sáré ìlà wàlá hadithi ni yóò dín láhàn sábì ìlà ìdẹ̀kọ́ ìrẹ̀ ilmi ọlọ́wọ́ bá ní bẹnu àwọn èèyàn kí wọ́n máa fẹ́ láti máa ra ọ̀rọ̀ eré láhàwọ̀lá hadith yóò máa wù wọ́n kí wọ́n máa gbọ́ yóò máa wù wọ́n ká máa kọ́ líyùdínlá sẹ̀bílì láìdẹ̀gbẹ̀rì ẹ̀lì eré yìí sẹ́wọ̀n pé ilẹ̀ Yorùbá gan àwọn wa wọn ní àwọn jíwèrè láwọn hadith ọ̀rọ̀ eré ọ̀rọ̀ ni àmẹ́rẹ́ ni kò sí kan gidi mẹ́ ẹni wọ́n ń pè òun ni wọ́n ń ṣe ń bẹ̀ ò sí ní ọ̀sìn bẹ̀ ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ eré yìí wọ̀yẹ̀tẹ̀kíkà àhùtùwà tí wọ́n bá wá ka ọ̀rọ̀ gidi fún èyí ni ayatollah àmì ọlọ́run alukur'an yóò wá mu ní mu yẹ̀yẹ́. ulaika lahum azabun muhin ọlọ́run bá ní gbogbo wọn ìyà tí a ni tí wọ́n dẹni yẹpẹrẹ ń bẹ̀ àti pàálẹ̀ ṣe kalẹ̀ fún wọ̀nyíra tó dé láàrin àyà àtúnà tí wọ́n máa ń ka àyà ọlọ́run fún àwọn akọrin àbáwọn tí wọ́n ń gbọ́ orin tí wọ́n ń ṣe wáàsí fún wọn wọ́n ń la mọ̀sítẹ̀kìbíra wọ́n ní wọ́n sì pẹ̀yìn dà wípé àá ah, mo rò pé orin ni wọ́n kọ́ mẹ̀ yẹn ìmọ̀ pé wáàsí ni wọ́n ṣe mẹ̀ yóò sì pẹ̀yìn bẹ́ẹ̀ bá fi sí di wáàsí sí yọ̀yọ̀ orin lọ́fẹ́ gbọ́ kàán dábò yẹ sima aha tí wọ́n bá ń bá sọ̀rọ̀ ọlọ́run yọ̀ọ́dà ẹgbà tí ò gbọ́ ó sì gbọ́ kò lè wúlò fún ni ka annabi ìwòdùnàhì wọ́kọ́rà bí bàtà fi gidi létí tọ́bà ṣírí hù bí àdáàbìnrin ní ọlọ́run bá ní ẹni yìí ẹ bá fún ní ròdùn ló yà tí wọnú egun tí wọnú ẹran sọ́ọ̀tù Luqman ayẹlẹ́ kẹfà àti ayẹlẹ́ keje kálẹ̀ ewu kùránì tí wọ́n translate ní Maka àti Madina torí tọ́ba ti dọ̀rọ̀ tafsiri á padà sípìlẹ̀ wa kí ni ìpìlẹ̀ wa jama Maka àti Madina ẹ̀rí ayà yẹn lọ sọ́tù Luqman ẹ̀rí ayà yẹn lọ sọ́tù Luqman ayà ẹlẹ́kẹfà àti ayà ẹlẹ́kẹje wọ́n wá nígbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ pé òun fìyà tó lè jẹ wọn la yatawa'adu Allahu illa 'ala kabiratin min kaba'iri dhunub ọlọ́run bò ní lérí ìyà fún yà lọ́rùn àfikọ́ pé ẹ̀ṣẹ̀ ńlá kan ló ń tòun ti dá wọ́n ló jẹ́ àmà pé mínísítì kì í ṣe àwàdà lọ́dọ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ tá a lè fọwọ́ fúnfún yẹn mú lọ́dọ̀ ọlọ́ yára nínú ẹ̀sìn wa láwọn hadith ọ̀rọ̀ eré tàwí àwọn kan dọ́gbọ́n wọ́n ní kò sí mísíkì ń bẹ́ẹ̀ mísíkì kọ́ eré ni àwọn tí wọ́n ń ṣeré ni táàbà wọn ka àwọn ìran eré ẹni tí ọba ka mísíkì sí sẹ́mi irú ọba ti ń ṣe ìkan èékún wa ní ìta àwọn fi ń ṣeré igbó mo ṣe fẹ́ ṣeré kéèyàn wá ní mísíkì ò sí mẹ́ kí ni wọ́n fi ń ṣe lóde ẹ̀rí gbàgbé ọlọ́run tó tó mísíkì àmẹ́lẹ́yìn ọkàn wa lọ́dọ̀ àwọn tí wọ́n ń tako ááyà yìí pé kò rí bẹ́ẹ̀ ẹ̀rí ti ọkàn wa òun náà ni pé ẹ̀jẹ̀ á lọ sọ́dọ̀ àwọn tí wọ́n gba kí olódà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àgbà wọn òun náà ni Abdullahi ibn Abbas àfọwọ́ Abdullahi ibn Abbas ó ní láhùn hadith ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́n bá ń rí fáàsì níbi tọ́lọ́wọ́n bá ń gbà lérò ń bí òun náà ni music àlùjọ àfáwọn Abdullahi ibn Mas'ud òun tiẹ̀ ó ní kò sáyà kan tó wọn mọ ibi ọ̀sọ̀ kalẹ̀ sí kò sì sí àyà kan tó wọn gbà tó máa rẹ̀ lọ́dọ̀ ànábì àfáwọn Abdullahi ibn Abbas wọ́n sọ tiwọn àfáwọn Abdullahi ibn Umar àwọn wá sọ pé ṣẹ́ẹ̀rí láwọ̀lẹ̀ hadith yìí ẹnìkan ló bí wọ́n léèrè ipò ẹ̀dá kò tuma láwọ̀lẹ̀ hadith àfáwọn Abdullahi ibn Umar àyìn àfáwọn Abdullahi ibn Mas'ud àfáwọ̀ abdullahi ibn mas'ud wọ́n bi àwọn náà léèrè wọ́n ní àfáwọ̀ abdullahi ibn mas'ud kí ni ọlọ́pàá lérò wọ́n wá búra lẹ́ẹ̀mẹ́ta wípé fáwọláhi lẹ́dí láìláha ìlàhù wàlọ́ọ̀dì lẹ́dí láìláha ìlàhù àwọn fi ọlọ́wọ́n ba tọ́jọ́ pé àlè sí ẹlòmíì tó sì lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn ọlọ́run àwọn fi búra wọn wá kórè ẹlẹ́mẹ̀ta fọwọ́láhi lẹ́ni láìla ìlàhù wọ́láhi lẹ́ni láìla ìlàhù wọ́láhi lẹ́ni láìla ìlàhù wọn làwọn fi ọlọ́wọ́ bá búra sani búra yìí jama sọ̀hábà ó ní láwọn hadith ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́ bá ń sọ ń bí gẹ́gẹ́ bá nàbì ṣe tó fáwọn àlìgínà mísíkì àlùjọ ẹlẹ́wọ̀ tafsir ibùdó kẹsẹ̀ sọ́tò lukuman nínú tafsir òun náà ní tẹ̀sán ibùn kẹsì tàbá débẹ̀ tí mo sọ ní ẹ bá ń bẹ̀ nígbà sọ àbàdì búra sẹ́mu pé kò ní ìdí asọ̀rọ̀ ma wọ́n wà láàyè yóò sẹ́mu alẹ́ kẹ́lẹ̀ kò sì ní búra lérí rọ́ nínú àwọn àfáà tí wọ́n tún sọ pé àníṣe music iṣẹ́ ọlọ́nà ń gbà lérò pẹ̀lú láwọ̀lì hadith tọ́lọ̀ ọba ni béèyàn bá ti ń gbọ́ béèyàn bá rà á àbẹ́yàn kọ́ èyí wọ́n padà kú olójú ọ̀nà ọlọ́run èyí padà dánmọ̀ èṣù nínú wọn náà jábìrì ibùn abdullah nínú àwọn sahaba àwọn náà ní wọ́n gina wọ́n ìsìnmá òyìnlẹ̀ kama kọ́ni kama gbọ́ ní jẹ́bẹ̀ afáwọn mujahid nínú àwọn afọ́n tafsiri ni wọ́n ní wọ́n gina wọ́n mazamir wọ́n tọ́bù wọ́n ní gangan ní jẹ́bẹ̀ ìlú gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n ní dín jẹ́bẹ̀ afáwọn mujahid nínú àwọn afọ́n tafsiri àfáwọn alhassan albasori nínú àwọn àfágbà tọ́jẹ́ pé àwọn rí àwọn sahaba ilé àwọn tàbíyìn àwọn rí sọ àwọn sàhábà àmọ́ wọn rán nàbì ó ní ìta àwọn sàhábà sọ fáwọn òun náà ni pé anna lahawad hadith al-ma'asif wal-gina lahawad hadith yìí tọ́lọ́wọ́n bá rìn fáàsì òun náà ni àwọn èròjà akọrin jìtá piano gángan ìlú àbáwọn sa'id ibn Jubayr àwọn náà ní mísíkì ní ọlọ́run rìn fáàsì àbáwọn makihul nínú àwọn àfáà tafsiri wọ́n ní mísíkì ni àbáwọn ibùn kẹsìrì wọ́n ní mísíkì ni àbáwọn imamu Maliki. wọ́n ní mísíkì ni imamu ṣáfi'í wọ́n ní mísíkì ni imamu ahmad wọ́n ní mísíkì ni imamu Maliki. wọ́n ní mísíkì ni àbáwọn àbúrò Adiba. wọ́n ní mísíkì ni àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ọ̀rọ̀ ti parí jama àbáwọn àtọ́bárí wọ́n ní mísíkì ni kúrútùbí wọ́n ní mísíkì ni kí ló tó wá kú jama ẹ kà fífi àfáà fún ọ láwọn tó ti lọ tó súnmọ́ àwọn sàhábà tí wọ́n sọ fún ọ pé wàláhì tó o bá gbọ́ mísíkì lèyí tí là ń sẹ̀bí lílá ìdíkẹrẹ ìlì ó kú lójú ọ̀nà ọlọ bọ́mọ rẹ bá gbọ́ mísíkì ẹ kú lójú ọ̀nà ọlọ tẹ́ ẹ bá gbọ́ mísíkì nínú léyìn ẹ sọ léyìn di léṣù táwọn àdìjà náà bú tí wọ́n máa wá péjọ síbẹ̀. ayé ẹlẹ́kẹta òun náà láyé ṣe àdúrà zúrọ̀ ọlọ́run bá ní àwọn ẹni rẹ̀ tí wọ́n bá rí àwọn èèyàn tí wọ́n pàtẹ zoro eh, ẹ̀mọ́dẹ́gbẹ̀ zoro eh, zoro òun náà ni orin àdùjọ wọ́n ìdá mọ̀rúbì lágùrì ọlọ́wọ́n bá ní kàtàkàtà ni wọ́n máa wí táwọn ẹni dé bá wá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́rù kìráàmà wọ́n kà máa lọ tiwọn ní wọn níyà tí wọ́n náà ń kọjá àbọ̀ kọjá ládùúgbò yìí ọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ joint ọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ hòtẹ́ẹ̀ ọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ibi wọn ti mutí ilé ijó ọlọ́run láwọn ẹni rí oníyàbẹ̀ kí ni wọn ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run fi láwọn ẹni rí oníyàbẹ̀ wọ́n ń music ọmọ alhanafiya muhammadu ọmọ anafiya wọn ní láyé zàdúnà láhàwà wọlìkìnà à wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní pé àwọn ẹni rí wọn ò ní débi wọ́n ti ń gbọ́ àlùkò láyé wọn tí wọ́n bá kọjá ari ní sọ́tún furqan aya seventy two wal adillatu mina sunna ẹ̀jẹ̀ wa padà sínú sunna torí tá a bá tún sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀sìn a máa múnú quran a sì máa múnú sunna méjèèjì ní lọ papọ̀ ashhadu an la ilaha illallah wa ashhadu anna kin muhammad rasulullah òpó kan ní méjèèjì kò sí èyà lọ́tọ̀ọ̀tọ̀ òun lè lọ́n tẹ̀lé lọ́kọ̀ mọ́tẹ̀lé ànábì ọ̀rọ̀ lọ́gbà quran ìgbọ́kọ̀ lọ́gbà sunna gbọ́ méjèèjì ló kó àkọ́kọ́ ní òpó islam ẹjẹ wa lọ nínú sunna àbáwá imam bukhari tọjá pé àdìsí wọn lọ́la láàfíà jù nínú gbogbo àdìsí tá a máa ń kà wọ́n ní anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní la yakunanna min ummati aqwam tọba dìgbà yá yé àwọn kan dìde nínú àwọn ìjọ mi min ummati nínú àwọn ìjọ mi náà yastahilluna al-hira wọ́n máa ṣe sìnà wọ́n ṣe dẹ̀tọ́ wọ́n sọ sìnà di ẹ̀tọ́ kìí sì ṣe ẹ̀tọ́ èèwọ̀ ni ẹ kà máa gbọ́gbọ́ náà kà kó máa ní nídìí wọn ni wọ́n á sọ ìjì ẹ̀ ní mọ́jọ́ náà ọlọ́sọ níbẹ̀ ànábì ní ilé ayé fẹ́ parẹ́ nù kò ní pẹ́ táyé parẹ́ mọ́nù tí bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàlhàríyà aṣọ àríyè wọ́n sọ dẹ̀tọ́ kìí sì ṣe ẹ̀tọ́ wàlhàbúrà ọtí mu wọ́n sọ di ẹ̀tọ́ kìí sì ṣe ẹ̀tọ́ wọ́lé ma azì àwọn èròjà akọrin wọ́n sọ di ẹ̀tọ́ kìí sì ṣe ẹ̀tọ́ èèwọ̀ ni Imam ló gbàdí ìsìn wa táwọn afa yanjú àdìsí yẹn pé ẹni bá dàrú mọ́ lọ́wọ́ kó lè tún tẹ́ràkà kò sí ààyè ẹ̀kan lára rẹ̀ Ibn Hazm tó ní ààyè ń bẹ lára rẹ̀ rahimahullahu ta'ala kọ́lọ́ọ̀bá ni gbàgbọ́ wọn wọ́n ní wọ́n sì wí ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tábà wá wáyé lè ní ìsìnlẹ̀ gbajúmọ̀ bẹ́ẹ̀ gbajúmọ̀ ọtí gbajúmọ̀ bẹ́ẹ̀ gbajúmọ̀ alimahaatu musical instrument òun náà gbajúmọ̀ bẹ́ẹ̀ gbajúmọ̀ ọ gbajúmọ̀ ẹni tí ọ̀gbọ́ orin lé nínú wa ọlọ́nìkan lọ́mọ láàrin wa ayílà kọ́ gbọ́ kọ́ mọ́mọ́ gbọ́ àbíkọ́jẹ́ pé ọ̀nlọ́jẹ́jẹ́ rẹ ní ọwọ́ ń gbọ́ tí wọ́n ń wọnú etí rẹ láì ní nǹkan fẹ́ ṣe sí torí pé ó ti di àdánwò lérí ilẹ̀ àbáwọ̀ adébọ̀n tẹ̀míyà wọ́n ní máa lam yufarriqu bayna as-sami wal-mustami'i faqad akhta' ẹni tí ó bá lè ṣèyàtọ̀ láàrin ẹni tí ń gbọ́ mísíkì fún rẹ̀ àtẹni tí ń kọjá lọ tí mísíkì ń wọ létí tí èrè gbọ́ fẹ́ gbọ́ káwá lẹ́sẹ̀ ẹsẹ̀ kankan náà làwọn méjèèjì dọ́dá bàbá ní wọ́n ṣe mistake o ọlọ́run ò ní jẹ ẹni tí ń kọjá lọ tọ́ba gbọ́ ọlọ́run ní jẹ́yà àmẹ́ni tó máa ń lọ bẹ̀ àbí tọ́ra wọlé òun ọlọ́run jẹ́yà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì àbáwọ̀ anásẹ̀ ọmọ malik wọ́n là nàbì sọ pé sàwùtáàni mọ̀lẹ̀ ọ̀húndáàni sọ́wọ́tù mizmari ẹ̀ńdà nẹ́ẹ̀mà wọ̀ sọ́wọ́tù wáyìlì ẹ̀ńdà mùsíbà àbáwọ̀ anásẹ̀ ọmọ malik wọ́n ní ànábì sàṣàlà sọ pé wọ́n là nàbì sọ pé sàwùtáàni ohun méjì kan ọwà lè ayé mọ́lẹ̀ ọ̀húndáàni ọlọ́run ọba ṣẹ́bi lé ohun méjèèjì sọ́wọ́tù mizmari ẹ̀ńdà nẹ́ẹ̀mà oorun mizmar oorun ilu. piano gbogbo tí wọ́n fi ń kọrin ohun yẹn nígbà tá a bá ń ṣèdẹ̀ra nígbà bá bá kẹ́ wa tá a bá wà tó dẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ a máa jẹ́ káwọn èèyàn máa ohun náà kọ́lé fún wa ọ̀la mọ́tò fún wa bá ọmọ ọlọ́run ọba fún wa ní àlàáfíà ọkọlé fún wa ó sì nìkan dáadáa fún wa kí lẹ́ẹ̀ máa gbọ́ mbẹ́ bí wọ́n ti ń sílé ohun tẹ́ ẹ̀ máa gbọ́ ni ilé òkò máa kí lẹ́ẹ̀ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì bọ̀sọ́ọ̀tù wáyìlì ní ìdàmùsíbà àti ohun ẹgbẹ́ ìwọ̀n o ó ti bàjẹ́ fún wọn o kò ní dáa fún wọn o aa ah! lágbájá kú nígbà mùsíbà bá ṣẹlẹ̀ ohun ohun náà dàbí ọlọ́wọ́n ọ̀dùn ọdún sí méjèèjì ibi àti lọ́hùn náà ni sọ́ọ̀tù mẹ́sìmáàrì kọ́lá rasulullah sallam ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú sunna alábìnrin ilà yasọ̀rọ̀ bá nà nà sọmi ummati alhamra tó bá dìgbà yẹn ayé àwọn yẹn máa mú ọtí nígbà tá mú tọ́ gbogbo àdúgbò ilé ọtí ilé ọtí ilé ọtí ilé ọtí wọ́n sọ mọ́tò hù bí gẹ́rì sinmi hà wọ́n máa wá sọ ọ́ láwọn orúkọ tí kò gbajúmọ̀ ọtí náà sì ni. gbogbo ọtí lèmi ẹni bá lóun mọ nje orúkọ tí ọtí ń jẹ ìparọ́ ni orúkọ yẹn ríṣiríṣiríṣiríṣi ni wọ́n máa fún yóò zabu aláàrú oṣù hìnbìlìmọ̀ áńsìfì wọ́n mú gàníyàtì anábì sọ̀rọ̀ àràsà anábì ni àwọn tí wọ́n mú ọtí wọ́n máa ta ta nígbèrè wọn wọ́n mú gàníyàtì obìnrin tó wọ́n dùn tí wọ́n kọrin àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn ń jama. yaksifu Allahu bihim al-ard ọlọ́run bá ní tọ́ba padà ìyá tí wọ́n bá ṣe tọ́ba kún tán ilẹ̀ ó sì rí mọ́ wọn ní ti ń ṣẹlẹ̀ láwọn ìlú èbó jama ilẹ̀ ó sì rí mọ́ wọn wàyà jẹ́ alùmínú lè kẹrẹ̀ dáta wọlé kàdà sí i gbogbo wọn dìde kúrò níbi ẹni gbọ́ mísíkì ni ọlọ́run ti sọ wọn dọ̀bọ̀ yóò sọ wọn dẹlẹ́dẹ̀ àdìsí adábọ̀wá lọ́pọ̀lọpọ̀ àwọn bọ́sítọ̀ ládùúgbò yín ẹ rí i pé ìta nàbì ni yóò ṣẹlẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́lọ́mọdé anípìn bẹ̀. àfọwọ́ abdullahi ọmọ abbas ọlọ́nkọ́ bá yọmísí wọn wọ́n ní inna allaha harrama al-khamra wọ́n ní ọlọ́run ọba wọ́n ní anabi sọ pé ọlọ́run ọba ó ṣe ọtí léèwọ̀ wal-maisir ó ṣe tẹ́tẹ́ léèwọ̀ wal-kubata ó ṣe kúbà náà léèwọ̀ wọ́n wá bí àbá wa Sufyana ọmọ tàwórí wọ́n ní malikuba kí ni wọ́n pè ní kúbà yìí agbọ́ ti ọtí àti gbọ́ ti tẹ́tẹ́ èwo ní ń jẹ́ kúbà àfáwọn sọ̀fọ̀yánù ọmọ sàwórí wọ́n ní ìtumọ̀ táwọn gbọ́ lọ́dọ̀ àwọn àwọn sàhábà ìtumọ̀ àtọ́bùlù ìlú gángan ni àtọ́bùlù fasahalu ala zikiri in kuntum la ta'lamun bọ́rọ̀ ọ̀bá yé ẹja ìlú àwọn tó àkọwàlù sàhábà ẹjá tó wá gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn sàhábà sọ nípa music nípa orin àdùdó alákọ̀ọ́kọ́ àbáwọ̀ abúlé mosford àti sọ tiwọn síwájú pé àwọn ṣe ẹ̀kọ́ lọ́n búra ni nígbà sàhábà ti búra lẹ́ẹ̀mẹ́ta yẹn pé aláwọ̀ làdí ọ̀rọ̀ eré tọ́lọ̀ ń sọ ní sọ́ọ̀tù lukumana ayẹlẹ́ kẹfà orin ni ìwà ẹ̀mọ́dé bẹ́ẹ̀ o èyí kú lójú ọ̀nà ọlọ́ọ̀tì máa ń gbọ́ àbáwọ̀ Imam Maliki wọ́n ní ìnáma ìnáma ìmáàmù Malik ó ní láyé táwa ń gbé yìí o láwùjọ wa o wọ́n ń sọ̀rọ̀ nípa àwùjọ àwọn wọ́n láwùjọ wa yìí o wọ́n ní ẹnìkan kan yìí gbọ́ orin àbí kọ́ máa kọrin àwọn jàǹdùkú èèyàn ní máa ń ṣe bẹ́ẹ̀ àwọn olùbalẹ̀jẹ́ àwọn táyé wọn ti bàjẹ́ tí wọ́n tún fẹ́ báyé ẹ̀dọ̀mí jẹ ìmáàmù Malik ní àwọn ni wọ́n máa kọrin tí wọ́n sì máa ń lòdò sí. àfọwọ́ Abdullahi ibn Imam Ahmad Abdullahi ọmọ àfọwọ́ alimami ahmed sàálùtù àbí anilgina abdullahi ló ń bi bàbá wa ó ló ń bi bàbá yẹ ó ló ń bi bàbá àwọn pẹtọ bàbá mi imamu ahmed ambali anilgina wọn kàn ní dàkún gbanagbanagbana táwọn yẹn máa ń káàkiri ìlú yìí orin tí wọn máa kọ yẹn ìhàwó tẹsán pọ wọn ní bàbá àwọn sọ pé aliginaru yóò ń bitu anifakọ filikọlù ìmàrún jẹ kí ìsojú méjì nínú ẹ̀sìn yìí máa ń gbìn sínú ẹ̀mí ni èyí di mọ̀nàfíkì ní madé rẹ̀ ọmọ pẹ̀lẹ́ ẹlẹ́ni o sì wá jòkó láàrin àwọn ẹni ibú di mọ̀nàfíkì tó madé rẹ̀ àwọn agbọ́ olórin fújì kan lórí fóònù rẹ̀ di mọ̀nàfíkì ìgbésẹ̀ nìyí sì dúró dédé báyìí ẹ gbọ́ ń tọ́ ohun tá a gbọ́ lórí fóònù ẹ̀ ní hip hop ọkàn dùn mọ́sálásí ó di mọ̀nàfíkì nítorí pé òun pèlè lẹ́ni eré ọ̀hún wá rìn pẹ̀lú àwọn eléré ibú èèyàn òun rìn pẹ̀lú àwọn ẹni ibú àwọn tó ń pa ayé jẹ́ tó ń balẹ̀ jẹ́ àfọwà Ibn Taymiyyah àfọwà gbà nínú sunna wọn ni mọ́tò kábìlà ayé mọ́tò àrùbá àná àlàáta aláwí kùlàhà arab wọn ni àná àlàáta aláwí kullaha haram gbogbo àwọn èròjà akọrin tí wọ́n máa ń lò fún orin kíkọ lágbàláyé bàbá ní haram ní gbogbo yìí àwọn ilé ìjọba ní tàn wá wọn sì ní gba sàrà lọ́wọ́ wa wọ́n sọ bọ́dọ̀ bá ṣeré nírẹ̀sì àbáwọ̀ aláṣán ìbọ̀sọ̀rí wọ́n ní nǹkan àfẹlẹ̀ walimati lah fala da'wata lah ọlọ́run ní bí ọmọ ìyàwó bá tó wá sí wàlímà wàlímà ìyàwó ká lọ wọ́n ní tọ́ ti mọ̀ pé wọ́n play music ń bẹ̀ tó ti dájú àbọ̀ gbọ́ pé wọ́n ń pèlè mísíkì ńbẹ̀ wọ́n ní kì í sọ̀rọ̀ àyàn kọ́ lọ́mọ bọ́ọ̀ bá lọ ẹlẹ́sẹ̀ nítorí pé ọbẹ̀ lọ́lẹ̀ ń gbàlejò Jésù sínú ayé rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àbáwọn ṣẹ́kẹ̀ Ibn Qayyim wọ́n ní alukur'an wọlgina wọ́n ní ẹ̀rí alukur'an alámùlá ọ̀rọ̀ ọlọ́run wọlgina àti orin kíkọ láàyè tẹ̀mí àánì rí qalbi abdi méjèèjì ò ní pàdé pọ̀ nínú ẹ̀mí ẹrú ọlọ́run kan kájọ ọmọ wa gbé papọ̀ ọ̀tá làwọn méjèèjì ayédà tí kòránù ọ̀sẹ̀ kù kórè ọ̀sá lọ àbí kórè ọ̀ wọlé tí kòránù ọ̀sẹ̀ kíni kí kòránù ọ̀sá lọ. èyí mélòó ní gbọ́ mísíkì lónìí tẹ́lẹ̀ ń bá aṣọ ọ̀rọ̀ ọlọ́run yẹn ṣe wá sí fún tí mísíkì bá dùn yàn látàn tó bá ti gbẹ ẹ̀mí yàn tán wọ́n máa sọ̀rọ̀ ọ̀run yóò sì máa rẹ́rìn wọ́n máa sọ̀rọ̀ ọkú yóò sì máa rẹ́rìn wọ́n máa sọ̀rọ̀ àlìkìyámà yóò sì máa ṣẹ̀fẹ̀ nítorí pé ẹ̀mí yẹn ti dí padà pẹ̀lú orin gbígbọ́ mísíkì gbígbọ́ àbáwa alukórótòbí wọn náà aráàmù ni àfáwọn tọ́bárí wọ́n ní haramu ni àfáwọn làwùzáì wọ́n ní haramu ni torí àsìkò ní òjì máa ń sọ bí tẹ́tì ní gbogbo ẹ̀ àfáwọn sẹ́kù wa ibn baz rahimahullahu ta'ala wọ́n ní haramu ni kéèyàn máa gbọ́ music sẹ́kù wa sọ́ọ̀lì al-Uthaymin wọ́n ní haramu ni sẹ́kù Nasiruddin al-Albani àfáwọn àgbà wọ́n ní haramu ni àwọn ṣẹ̀wá sọ pé ittafaqatil a'immatul arba'a bàbá wa Nasiruddin al-Albani wọ́n ní àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin imam malik shafi abu hanifa àti imamu ahmed bin ambali imamu malik shafi abu hanifa àti ahmed bin ambali àwọn alibani ìtafakatil al'a'imma ìtafakatil al'a'immatul arba'a àwọn imam mẹ́rin ta nínú àdúrà tẹ̀lé wọ́n tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn tó gbajúmọ̀ ni wọ́n ní wọ́n panu pọ̀ gbogbo wọn kò sẹ́ni tí wọ́n bi léèrè nípa music àti kọ́sọ̀ pé haramu tani wọn bá ṣe ní halal jama lẹ́yìn táwọn afa ti ṣe kíni tí wọn ti yanjú ọ̀rọ̀ ọmọdé abá àlìgínà ẹni bá ní mísíkì pé ọdà ká máa gbọ́ ẹsẹ ọtá kó ọdà gan wọn ló ń á gbé sọ̀hún pẹ̀lú àyàtà kàlẹ́ kan àti a ipe àwọn eléyìí ni wọn ẹni bá ní music ipe ẹ̀tọ́ ni wọ́n ní fọwọ́ mọ́kútẹ́hùn fìlímọ́sá àlà ó ti ṣàṣìṣe nínú ọ̀rọ̀ tá a máa tọrọ kọ́lọ́ mọ́sá àforíjì gbogbo àwọn tí wọ́n ní alìmọ̀gbọ́ ara wọn ni Sheikh Ibn Hazm rahimahullahu ta'ala wa ghafara lahu abẹ́lẹ́ ọkọ̀ bá àforíjì kọ́lọ́ wa àforíjì fún baba àtàwọn míì náà lágbàláyé arínú wọn tí wọ́n bẹ ní Egypt arínú wọn tí bẹ ní lumina alẹ́ adé wọ́n ní tábà ní káṣẹ̀ fi ọpọlọ tiwa náà ká kalẹ̀ ká wo ìgbésí ayé àwọn musicians àwọn tí wọ́n kọrin wọ́n ní kálọ̀ lè wò gbèsè ayé wọn ìjáyé wọn da ǹjẹ́ wọ́n ń kọ́ntribútù dáadáa sáwùjọ. ibi wọn bá ti ń jó music tán ní olórin bẹ́ẹ̀ lọ́ọ̀kan yẹn owó fíjì fẹ́ jó lálẹ́ hip hop kan fẹ́ wá lálẹ́ àwọn alápàlà àpàlà kan fẹ́ jó lálẹ́ àwọn onílù kan bọ̀ wọ́n ní ìjẹ́ náà àwọn onídùúdú ipe wọn ni wọ́n fẹ́ pílẹ̀ lálẹ́ yìí ìjẹ́ wọn kọ́ntribútù dáadáa sáwùjọ tí wọ́n bá wà wọ́n ní táwa wà á rè pé aburú ńlá ni wọ́n máa ń dálẹ̀ ní ògùn ra wọ́n jà wọ́n fọ́ra wọn lérè dágbére fún ìyá ẹ̀ wọ́n máa ọmọ obìnrin yọ jáde lé yọ máa jó wọ́n wọ́n ní tọ́wọ́ jẹ́ mísírì bá dáa ní kí ló dé tá a máa kúkú máa kọ́ mọ́sálásí kẹrẹ́ nìkan kó mú fújì bọ́ọ̀nù ní mọ́sálásí ìmáàmù tó ní mísírì dáa yóò bí oh, oh, oh, ah, bá ń kọ́ ah, ìgbọ́ ọlọ́dà nínú rọ̀mọ̀dáwọ̀ lẹ́yìn máa láwọn tó máa ń to irinṣẹ́ eré kalẹ̀ nínú rọ̀mọ̀dáwọ̀ kí là máa ń gbọ́ tẹ̀síìr kàlámù ńlá ìlà ọmọ gbọ́ kàlámù ṣètọ́ kálukó ní kíní kálukó pàdé ah, nínú rọ̀mọ̀dáwọ̀ ẹ̀gbọ́n ọmọ gbọ́ fújì wọ́n ní gbogbo adama pé fújì kìí ṣe nǹkan tó dáa mírísíkì kìí ṣe nǹkan tó dáa kìí kọntribútù dáadáa sínú àwùjọ àníwáwò tuntun náà ṣẹwárí àwọn eréṣiríṣi mírísíkì tá a máa ń gbọ́ láwùjọ èyí jẹ́ ti wà wọ́n ní ògùnìyà tó gara níyà èyí jẹ́ ti òyìnbó wà wọ́n ní hip hop àtàwọn yòókù wọn èyí tó jẹ́ ti àwọn yorùbá wà ní àpàlà fújì jùjú bàtà àti gbogbo àwọn eréṣiríṣi àwọn eh, eh, eh, mírísíkì tí a máa ń gbọ́ nílẹ̀ yorùbá wọ́n ní gbogbo ẹ̀ pátápátá bákan náà ni àwọn kan tún ní wọ́n tún ní islamic music mo ní àwọn eléyìí ti sọnù ayé alukurani ní music ọ̀dà wọ́n tún wá fi islamic sí àwọn yìí mi wọ́n làwọn kọrin àwọn ń gbèsè gani ọlọ́wọ́ bá ní ẹrẹ́jú kúlélẹ́lẹ́ mọ́ mi ní ẹ̀yà gúdú mi ní abúsọ́ọ̀rì hì ọlọ́wọ́ bá ní ẹrẹ́jú yín táwọn obìnrin lóbi máa ń bọ̀ ẹ wá gbóbi lóbi síwájú ẹ wá obìnrin tó jẹ́ pé ọlọ́wọ́ ìfọláta ọ̀dọ́ ànábìlì kọ́wùl ọ̀láta ọ̀dọ́ ànábìlì kọ́wùl ọlọ́lẹ́yìn ìyàwó ànábì ẹ̀ máa ń lẹ wo ẹ sọ̀rọ̀ ṣáfṣáf tó máa ń bèrè kan ayà ó mọ̀ mo ní ìdìkan báyìí ó ní ọ̀tá ọ̀nà tí ó le tí ì bá jẹ́ wájú ọkọ ẹ ọlọ́run máa ń lẹ nígbà aláàdé ká máa ń lẹ tá a bá ń sọ̀rọ̀ ṣé obìnrin ọkọ ni kò ní lẹ àtàkìrà ìyá olójì lóbìnrin ṣé kò ní lẹ́ọ̀hún ọwọ́ ti lẹ́ọ̀hún kí ló ṣẹlẹ̀ ṣìdálógún jẹ́ tẹ̀lé máa lẹ́rìí lè kọ́lé i mọ́rọ̀ ọlọ́wọ́ ní bẹ́ẹ̀ bá lẹ́ọ̀hún àwọn tí àrùn bẹ ní ọkàn wa wọ́n máa wá ní interest nínú yín wọ́n máa wọ́n máa ní èrò bí wọ́n ṣe bá yín ṣe nígbà tí wọ́n ti káwọn ìyàwó ọmọ lẹ́wọ̀n bí wọ́n ṣe tóbi tó bẹ́ẹ̀ ṣe dáa tó ipe mùsùlùmí ọba àwọn tí wọ́n máa ń lẹ́wọ̀n ká tó wáá pé àwa tí ajẹ́ mùsùlùmí lásán oore kọ̀sọ́nà tó gbà dáa ẹni tí kéwọ́ ọba ẹni tí kéwù rẹ̀ ọba tó ni kó lè ṣe kíni kó lè ké sí àwọn abẹ tí wọ́n ti máa ń gbọ́ ìgbọ́kúgbọ́ ta rí kò sí òtẹ́ ìtẹ́yìn ọlọ tẹ́ẹ̀ nígbọ́ kò sí wà ní màyàwó nílẹ̀ Yorùbá tẹ́ẹ̀ nígbọ́ ìkómọ ẹ̀ gbọ́ kọ́dẹ̀ lómi à ní tinubu bá ń bàjẹ́ lòun máa ń gbọ́ kóun lè bá fi pa ìbànújẹ́ rẹ kọ̀mọ̀ kóun tó fẹ́ dá ìbànújẹ́ sínú ayé ìhun ni ẹlòmíì wọn á ní ọjà yóò lè ta o ẹwà wọn tẹ́ wọn ń tajà tí wọ́n bá kọ́kọ́ sí ṣọ́ọ̀bù kí ni wọ́n pè síbẹ̀ bẹ́ẹ̀ máa gbọ́ tẹ́sí máa wo bẹ̀ gbẹgbà gbègbè ti mọ̀ pé ohun èso ni tẹ́ bá ti gbọ́ ẹ wo bẹ̀ ah! wọ́n sì ṣètò ṣọ́ọ̀bù yìí ni wọ́n fi tajà àwọn ọmọ tí máa ń dólé ju tí wọ́n bá tajà tán kọ́mpìnì tí wọ́n lójútu ẹ̀ máa tí wọ́n kó yòókù jáde pé káàkiri lọ kí ni wọ́n fi tẹ̀lé wọn jàmá music ọmọ obìnrin yọmọ wa jó lókè mọ́tò àwọn àlùfáà wa wọ́n ní nínú mọ́tò bọ́wọ́ mọ́tò bọ́ọ̀sì àdáwò bọ́wọ́ mọ́tò travel tó travel lọ bìkan àdáwò wọ́n ní wàlúwàhì àwọn èèyàn tó ń ṣẹ̀ṣẹ̀ yìí ti tọ́ ìrà bẹ́yìn náà sàmà ìwàlà àrùn láàrin sábà tilẹ̀ tẹ́ bá wọnú pílẹ̀nì báyìí mísíkì ni wọ́n kọ́kọ́ gbé fún yín láàrin sábà tilẹ̀ tí wọ́n sẹ́ni kan tó lè gbà yẹn lẹ́yìn ọlọ́run wọ́n sì tún fi ṣe é lálejò. limada arabal islam ligina kí ló dé tí islam tó wá ṣe mísíkì léèwọ̀ ó ṣe léèwọ̀ lé adọ́rọ́rì kẹsìrà nítorí àwọn ìnira tó wà ń bẹ̀ àkọ́kọ́ ìnira òun náà ni pé yìí dìlù asabilillah gẹ́gẹ́ bí ayàtà kàṣíwájú yóò gbéyàn kó lójú ọ̀nà ọlọ́run ó ní jẹ́ wáṣí ọlọ́run tó bá ti ń gbọ́ mẹ́sìn ó sì ní lísìn sọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tó sì bìkọ́lì ní máa ba ọkàn jẹ́ tọ́kàn bá sì ti bàjẹ́ ìmálẹ̀ òdi dúró ń bẹ̀ tí ìmálẹ̀ ọba ti dúró ń bẹ̀ àánú òdi sí ń bẹ̀ àgbọ́yé òdi sí ń bẹ̀ dáadáa òdi sílẹ̀ mi yẹn ẹ máa wà kíwà àfàwà dùhàb nínú àwọn àfàgbà ó ní àlìgìlá ọmọ sádàtò lìlìkọ́lì ó ní ẹ̀rí mísíkì ó ní máa ń ba ọkàn jẹ́ ni wọ́n mọ̀ sí kọ́tọ̀ tún lè rọ́ọ̀bù ó ní ìsìnmọ̀ bí ọlọ́run bá nù ni nínú aburú basic yóò kẹtọ̀ gẹ̀rí a máa jí ọkùnrin lẹ̀ a máa jí obìnrin lẹ̀ a máa jí wàhálà níbi adùn ara téèyàn bá gbọ́gbọ́ púpọ̀ ara rẹ̀ ó sì máa dìde ara rẹ̀ ó sì máa dìde lọ́kùnrin tóbìnrin nítorí pé àwọn musician tá àwọn akọrin yìí èyí tó pọ̀ nínú orin wọn ni máa máa máa wọ́n ní gbogbo èèyàn tí ma wọ́n ń gbọ́ mísíkì wọ́n ní kọ̀sọ́gbẹ́ yọ padà lóní sìnà nítorí pé èyí tọ́pọ̀ nínú tí wọ́n fi ń kọrin lénìí òun náà ni ọ̀rọ̀ tí wọ́n máa jí adùn lẹ̀ afáwọn fòdéèlù ibùdó ẹ̀yà wọ́n ní alìgínà wọ́n ní ẹ̀rí zina wọ́n ní máa ń lọ síbi ni ẹni tí èyí bá ṣe tí ń gbọ́ mísíkì yọ padà máa ṣe inú àwọn àlùfáà wa tó jẹ́ sọ́lọ̀ wọ́n tẹ́sùn máa ń kọ́ síyàn mísíkì ni téèyàn bá ti gbà báyìí yọ padà lọ lè ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ilé asẹ́wó kí lẹ́ẹ̀ máa gbọ́ mẹ́jẹ̀ mọ́ ẹ̀ máa gbọ́ wà sí mẹ́ mísíkì lẹ́ẹ̀ máa gbọ́ torí ọ̀rọ̀ ọlọ́run kò wúlò ńbẹ̀ fún wa mísíkì ló wúlò tẹ́ẹ̀mì mà pé ọ̀rọ̀ èṣù ni kọ́lọ́mọdé àkóso ọwọ́ èṣù wọ́n nínú àpótọ́ wà ńbẹ̀ ìsọ́bùdìbòdò kó lẹ̀ sàyàtì yóò jẹ́ kéèyàn gbàlejò àlùjànnú sínú ara yẹn àwọn àlùjànnú bú wọ́n máa wá dá ọ láàmú ọmọ yóò gbọ́rọ̀ mọ́ ọmọ yóò ní tìjú mọ́ ọmọ yóò mọ̀wé mà ọmọ yóò níwà mà gbogbo ọ̀nà tó mọ̀ ọ́pà yàtọ̀ rì wọ́n ní inú mísíkì lè yóò ti kàn án wọ́n ní bẹ́ẹ̀ ni ilé tí wọ́n bá ti ń play music àwọn àlìjànú àlìjànú àwọn àlìjànú tó ń bẹ ládùúgbò yẹn wọ́n ní ilé yẹn ni wọ́n fi ṣe bùgbé ibẹ̀ ni wọ́n máa rìsíìmù sí láàárọ̀ ibẹ̀ ni wọ́n máa sùn lálẹ́ nítorí pé ọlọ́run ti ní wáṣítọ̀ fún sí mọ̀nẹ́sítà tó àtàmínú hàn bẹ̀sẹ̀ òtítù ohun burúkú rẹ̀ yìí tó ẹni ọba rí kò fi dà láàmú àfọwà umar ọmọ abdul aziz wọn ní alikina wọn ní music mọbúdà wò mí na ṣètọ́n wọn ní ṣètọ́n ló pilẹ̀ rẹ̀ tọ́ba ti gbọ́ dandandandan wọn ní mọ̀ pé èso ti dé wọn ní èso ló pilẹ̀ wà á kí bàtú sókòtò rahman ìgbẹ̀yìn music tẹ́yìn bá gbọ́ tán ìtẹ́yìn ó ṣe lẹ́yìn ẹ̀ ìbínú ọlọ́run ọba ní ọ̀sẹ̀rẹ̀ sí yẹn lẹ́yìn ẹ̀ ọlọ́mọṣẹ́ ìtọ́ níbẹ̀ àyè tí wọ́n ka ayé alukọ̀rá ní fún fáti tí bí gbádùn wọ́n ní ṣe gángan ni wọ́n ní ṣe bí dèdèrè ni wọ́n ní kò gbádùn ni àárẹ̀ lọ́jọ́ pípẹ́ wọ́n padà wá discover pé music náà jẹ́ káwọn àlìjànú yẹn ó kú lára rẹ̀ bọ̀rọ̀ àlìjànú mi tọ́ wá sọ̀rọ̀ wá ní à alẹ́ mi ò lè kó mbí yìí ilé tá gbé nìyí èmi àtàwọn bàtálẹ̀ àwọn yòókù wà lájọ́ gbé bí ẹ̀ bàbá máa ń gbọ́ orin ni làwọn bá fi máa sọ fún gbogbo ẹni tí ọba jẹ́ ẹni tí wọ́n ń ka àdúrà fún yí pé kọ́ mọ̀mọ́ gbọ́ orin mọ́wọ́ tó bá fẹ́ kálí ìjẹ̀nu jẹ́ mẹ́lára ẹ̀ tètè sékíní kó tètè jáde because ẹ̀ bá ti ń gbọ́ orin àwọn èsù wọ́n máa bá yín lálejò kọ́lọ́mọ́sà sọ ní bẹ̀. wọ́n ní yẹ́nu kùsùn nìta àlàáríyá wọ́n ní nínú àwọn aburú tí orin máa ń bí òun náà ni pé wọ́n máa mú àwọn ọmọ obìnrin jó ní òòhò léyìí tí ò pamọ́ nínú àwùjọ wa àáfàá tó ní ìwé da sani bẹ́ẹ̀ lọ́hùn fún pé tó àkọ́bí rẹ lóbìnrin kọ́lọ̀ jọ jọ yin fújì kọ́lọ̀ jọ jẹ́ ìyàwó ní hip hop àkọ́bí rẹ lóbìnrin kọ́lọ̀ jọ jẹ́ ìyàwó alápàlà àwọn onídùúdú kọ́mọ wá jó òhò ló lọ wọ́n fẹ́ kílódétọ̀ wá ń pàmìtì kílódétọ̀ wá ń gbé fatiwa wá lérí pé mísíkì dáa tó sì mọ tí mísíkì ń ṣe lérí lẹ̀ àwọn oní mísíkì gan àwọn tí wọ́n kọ fújì lápẹjúwe wọ́n gbà pé àwọn gan fúnra àwọn iṣẹ́ ní ọlọ́ àfáà kan máa ń rìn káàkiri báyìí nígbà wo lè já wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ní bá wọn sọ ọ̀gá àwọn fújì lórílẹ̀ yìí kí ló sọ fún ó ní àfa àfa àfa àfa ọ̀rọ̀ lọ́ni ẹ bá wa sọ ẹni tó ní kán bá wọn sọ̀rọ̀ ọdọ sẹ́ni ọlọ́dún ó ti mọ̀ pé aburú ń bẹ lára owó tẹ̀ ń gbà yọ̀ rán ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́run dọ̀wọ́n náà ló dá tó fakọ gbé ọlọ́mọṣẹ́wọ́n náà fa ṣètọ́nù látara tá jẹ tá mu ọlọ́run ní kúlílílí mú mi nínú yẹ́kú tún mi ní abúsọ́ọ̀rì hìm ọlọ́run bá ní ẹrẹ ju yín bó o bá ra kíṣẹ́ ti mísíkì wálé kò sí kíṣẹ́ ti rọra tó jẹ́ kíṣẹ́ ti mísíkì obìnrin sì rí lẹ́m̀bẹ́ àbọ̀ láwọn tí wọ́n ń gbọ́ mísíkì tán ló lùbáàbù tán ló ní kọ́ọ̀bù rí ọ̀dì ọlọ́run níjọ́ ọ̀rọ̀ aláyé táyé parẹ́ àwọn tí wọ́n mọ̀ ń jó òhùn lọ́rọ̀ wálé

ẹ máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé khalikhal ẹgbà ẹsẹ̀ ni bíi lẹ̀kẹ̀ táwọn obìnrin máa ń fi ṣẹ̀ṣẹ̀ ọlọ́run wá ní kí jìbìrì lọ sọ fáwọn obìnrin Madina wípé tí wọ́n máa ń jáde lọ òun ò ní kí wọ́n tú kò lẹ́sẹ̀ àmọ́ kí wọ́n máa gbẹ́sẹ̀ àmì kán máa gbé ẹsẹ̀ léyọ̀ lẹ́nu máa yọ òfin náà mìíràn sí náà ti in káwọn èèyàn tí wọ́n ń bẹ ní kàràkàrà láwọn ọkùnrin ọlọ́kùnrin kí wọ́n má bàa máa gbọ́ ohun lẹ̀kẹ̀ yẹn tí wọ́n bá ti ń gbọ́n ọ̀dẹ̀kẹ̀ yẹn yóò máa fa ìfẹ́ yín sí ní ẹ̀mí wọn nígbà láà kí lẹ́kẹ̀ ọmọ máa mì nítorí ìsìná lèyàn wà á pàmìtì lèyàn wà á gbà pé kómìnà ọmọ jó ara rẹ̀ ọmọ wa mì báyìí wípé àwọn fi ń gbẹ̀sìn gàdì ẹ̀rọ àwọn olórí ẹ̀sìn táwí à ń parí Ramadan báyìí wọ́n máa àdánsì ni ẹ máa bọ̀ ẹ wá dójú ọdún o ìjọkẹ̀ẹ́dì léyà ìjọkẹ̀ẹ́ta léyà àwọn ọmọ mùsùlùmí wa lọ àbá àtọ́rọ̀ òye tó kí wọ́n ti kéwò òye yóò wá gbé báyìí lọ́wọ́ wọn náà alájà kàfínà àwọn náà fẹ́ jó fún wa ní sí o sista rahima àwọn ló kà báyìí mo ní wọ́n yẹ kọ́ padà sílé kéwù. àbá ṣetán ni ọ ọlọ́ọ̀ni ọlọ́jú kóbìnrin ọwọ́ ni kóbìnrin ọwọ́ jówájú ẹ ẹlẹ́yìn fi ń sọdún àwẹ̀ ẹ fi ń sọdún léyà òun ni pípọ̀ haramu ni owó rẹ̀ tí ń lẹ̀ haramu ni ìjó ni wíwà láàrin nìkan tó wà láàrin àwọn ọkùnrin haramu ni. kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa wọ́n láwọn olórin wí wọn àdáwò ń bá wọn lọ́tún lọ́sì àdáwò ńlá ẹ̀bá rẹ̀ tó dóbìnrin ilé ẹ̀kọ́ mẹ́rin márùn-ún yọ ọmọ sí káni ó lè fẹ́ nítorí pé olórin star ni star nínú abúlé èsì táwọn ìfowópamọ́ wọn wá káàkiri eléyìí olóyún fún yóò lọ kóhun ní tòun ní ọmọ òun ló ní ọmọ wa jà sọmọ yóò jáde lóru lọmọ lè kọrin obìnrin ọmọ lè kọrin lóru ṣe ìyàwó lẹ́nu àbẹ́sù ọkọ náà tẹ̀sí di gbẹ̀wò dání náà lọ́wọ́ ti dàbà yọkàn jòkó lóru náà máa wò képe áá ah, ah, wọ́n ń pèlè lọ́wọ́ ọlọ́mọsà sọ níbẹ̀ ìrántí ìnáwó ọlọ́mọdé òṣèlú ẹ̀ ọlọ́gbára ọlọ́wọ́ bá wa wọ́n ní yìí máa ń ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ àdáwò ẹ bá rí àwọn ọmọ yahoo àbáwọn ọmọ tí wọn ìgbọ́rọ̀ nì tí wọ́n bá rówó tán wọ́n wà á láwùjọ mísíkì nínú mọ́tò wọn tó bá di gbìgbì gbẹ́gbà tó bá aládùúgbò máa tó ẹ di stop wa. sẹ́ni bí sẹ́ni lọ yẹ tí mọ́tò bá ń ṣe pínpín kọ̀ọ̀gbọ́n bá wò ní máa ń fa accident ìfọ́pọ̀lọpọ̀ ọ̀kan fẹ́ kọjá lójú rẹ̀ yìí jama ó ti fi ta wíyí ṣe tí ó kì bọ́nu fóònù ẹ̀ ariwo ibi ọlá àdùn ẹ̀ dé tírẹ́ẹ̀nì sì ń dún kò sì gbọ́ bó ṣe bọ́ sẹ́nu tírẹ́ẹ̀nì jama àkọ́bí ìyá ẹ̀ ó ní kánáàsì lọkùnrin lọ́wọ́ nù ọmọ ìyá ẹ̀ bí tírẹ́ẹ̀nì ṣe fa amálẹ́nu ládùúgbò wọn bí náà kí ló kó bá jama music wọn lárúbáwá kan ibi wọn gbádùn music dé torí òun èso ni wọn ni wọn kan lọ wọn gbọ́ pépé má mọ́tò bá tọ́ǹbù moto bá parẹ́ síbẹ̀ àwọn èèyàn tó wọ́n fẹ́ ọrịa dùn rẹ̀ bẹ́ẹ̀ mẹ́rẹ̀ léra wọn nígbà tí wọ́n fà jáde báyìí wọn ní bó ti kú ní ní kí téèpù yẹn kú mísíkì ó sì tún dán ní wàlúwà nígbà táwọn gbé e báyìí nínú ó ti jáde láì òun náà ló tún dó nínú fóònù ẹ̀ ibi tó gbádùn rẹ̀ dé tàwọn lárúbáwá ń bẹ o bí ẹrù àwọn òyìnbó ń bẹ wọ́n padà máa gbé nǹkan jẹ ẹgbẹ́ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọ́n padà máa kú kú gbóná ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọ́n padà máa kú sínú ẹbọ ni torí yóò wá ká ìràwọ̀ wọ́n tàn ṣẹlẹ̀ àwọn orin tó máa máa ń dà lórí àrìjànú ní máa bá wọn o èmi àní iléèwẹ̀ lòun wà tí orin yẹn ti wá sí òun ní ẹ̀mí nígbà tó ń wẹ̀ lọ́wọ́ ẹ dákun àwọn òun ló ń gbé lọ́rí àwọn òun ló ń gbé iléèwẹ̀ aláwọ̀ ilé àwọn tó ń ka mẹ́rin kó fúnfí wọ́n lè kàbà ì ọlọ́run sọ mi níbi aburú àwọn àjàndó ọkọ̀ àtóbi ṣe wá àwọn àjàndó tá a wí wọ́n wá sọ ọ̀rọ̀ burúkú sí wọn létí lọ́kàn kọ́lẹ̀ tó bá ti jáde ni tó bá ilé gbé dé stúdò báyìí tó gbé sáyé báyìí wọ́n kálukú ọmọ gbà kọ́ ni ìmí gan-an ní nítumà ọ̀ka oníwọ́wọ́ ní eré ìwọ̀n ti fọ́n káṣí bẹ̀ ẹ dákun torí tẹ̀mọ́ ẹ dákun kéèyàn má rí tí ó wì má lẹ́nu kó ní eré ìwọ̀n ti fọ́ káfí màpé mísíkì sí kèé ṣe ohun tọ́lọ́ ohun èṣù ni èmi àní kò dé dáa fún ẹ gbọ́ ẹ lọ́mọ jẹ́ abarú ẹ èmi àní kò dé dáa fún ọ̀ka ní àwọn ní ìkà ìkà nígbà tí nǹkan. o ní èdè yẹn kan ẹni tí ń lò ní mọ̀túmẹ̀ yóò kà máa jò náà abẹ́lẹ́ ọ̀kọ́dọ̀ sọ wọn bẹ̀ nípa ayé ọ̀rọ̀ mi ẹ̀yin jẹ̀mọ́ wa wọn lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n yẹ sábà fẹ́ bọ́ọ̀lẹ̀ àwọn alápàlà àwọn onídùúdù tó kú sínú Islam ọ̀dọ́ kan ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sẹ́bọ̀ wọn kú ni torí yóò dira yóò sọ̀rọ̀ yóò sọ parọ́ torí ojú torí ayé yóò sì sàṣẹ́ni tí ọ̀nà òhun gbogbo ẹ̀ náà ẹ̀bọ ni dolówó mi ti ṣèrè tí wọ́n bá kọrin fún tán orin nìkan kọ́ mọ́ èṣù ti tún lọ́wọ́ sí i ju bí wọ́n ṣe lérò lọ yóò sì gbé mọ́tò lọ́lẹ̀ yóò sì gbé bẹ́ẹ̀lì mi wá alówó tó ń ná òjì tó yóò sì tún gbé mọ́tò lọ́lẹ̀ ọlọ́kan láìpẹ́ yìí olówó ńlá kan nígbà tí àṣàṣe mu tán lójú agbo ó sì wá tún gbé mọ́tò rẹ̀ ní ń lọ ó gbé bẹ́ẹ̀lì owó fi òun ẹnìkan wà náwó ju òun lọ lọ́dọ̀ àwọn èṣù yìí bí ṣe ń darí mọ́tò rẹ̀ bá tàkìtì ẹ wo bí tó parí tìjọba ẹ dákun ṣe eléyìí ní àtibọ̀tán dáadáa nù ẹni bá ní orin mísíkì tó dáa ni wọ́n ní kẹ́ yí ọpọlọ ẹ̀ wò ṣé ní oyé ni àbíkọ̀ máa ti lọ láì kọ́lọ̀ mọ́sá ti sànù wa ẹ̀yọ́ màá yá mi ẹ̀ rí orin tá a wí ìmọ̀mú yẹn gbàgbé kú ìsì màmú yẹn gbàgbé ọlọ́ ìsì máa ń ṣe èèyàn di tọ́ọ̀gì èèyàn máa di tọ́ọ̀gì díẹ̀díẹ̀ àdó òsì ní gbàbọ̀rọ̀ nítorí pé òní gbọ́ orin kan mọ́ pọ̀pọ̀ púpọ̀ ọlọ́run ní etí rẹ̀ àtọ́jú rẹ̀ ábì ọlẹ́rìí gbàdé kí a máa bó ló lò sí. kọ́dà nísìnyí àwọn kan sọ pé lẹ́yìn bíi twenty years sí ní báyìí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ máa jẹun ń ta kálọ̀ lè kọ́ àwọn ìwòsàn tí wọ́n máa fi ń tírìtì etí nítorí pé in the next twenty years thirty years àwọn aláàrùn etí ní ọ̀pọ̀ jù èwo lọ́pọ̀ jù náà àwọn ẹ̀yàn fi dìbò jàmbá music torí pé ìlú yẹn gbì gbì gbì ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́ba pọ̀ jù ó náà lè àfẹ́ kejì o àmọ́ yàtọ̀ sí ìlú ìlú yóò sì gbì gbì gbì. ọwọ́ alábọ́tò kan kọ́lé tán ọ̀rọ̀ àlẹ́ tán wọ́n ní wọ́n ń jọ káàkiri pé etí rẹ̀ ò lálàáfíà ọlọ́mọṣà ìsọ níbẹ̀ o. anábì wá ṣe kínní ní ẹ̀tọ́ bàndírì dùf àlè nù nìkáhà anábì nàìjíríà àwọn èèyàn mọ̀ pé ń ṣèyàwó wọ́n bẹ̀rẹ̀ bí dùfò kẹ́sì lu bàndírì wọ́n bí lùfò fù yín ẹlùbàndírì yìí kìí sàwọn ọkùnrin wọn bá wí o sórí tó bá ti ka àdìsí tán ọ wàá béèrè pé bóòlù ànábì ṣe lo àdìsí yẹn ìtagbọ́ yìí ni pé àwọn obìnrin wọn máa ń kóra wọn sínú àgbàlá wọn máa wá lu bàndìrì láàrin ara wọn sábà ń ṣe ìyàwó ìyàwó náà wà láàrin wọn bẹ wọn máa kọrin tó dáa wọn sì kàn tá ànábì wà níbẹ̀ ànábì wa ń lọ ànábì wa ń pé àwọn tí wọ́n ṣe ìyàwó òun gbọ́ tí ọ̀kan ni wọ́n sọ̀rọ̀ kan jáde lẹ́ẹ̀kan tí wọ́n sọ fún padà pé kọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ máa wò ó ní fàyín nàfínà nàbíyá yá alámọ̀má fi gàdì ó ní sẹ́ rí ànábì wa tọ́jú ànábì tọ́lọ́ ọ̀rán sí wa yìí ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la o ànábì nìkan lè sọ fún pé àwọn bàbá rẹ̀ ti ń ṣàdúrà fún tí wọ́n kú sógun bádàrí àwọn ni ká máa kí o ká máa ṣàdúrà fún wa o ká máa sọ pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la o ọlọ́run nìkan ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la sẹ́mi pé adé practical sí kẹ́ni kan wá mú àdísì yẹn kọ́ mọ́ wá pé ànábì ní àhálínú nìkáhà wọ́n àfọwọ́ ní ká má lu dúfù ká má lu bàbírí bí ọkùnrin àti obìnrin ìyàwó ń bọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ò ṣe ọ̀sìn náà àwọn náà ṣe kí ni wọ́n tẹ̀lé làbáná dìde àwọn náà àlọ́ ọ̀sáàdà ṣé wọ́n ní gbẹ̀gẹ́ lóde ìyàwó ọkùnrin àbẹ́bí wàláhì ànábì àti ìyàwó afsọ ìyàwó aisha ìyàwó zainab àti gbogbo àwọn ìyàwó àwọn sàhábà wọn ò lùbàdìrì kan jó papọ̀ lójú kan rí o bẹ́ẹ̀ yẹn kó nítorí pé tàbá ti lu bàdínì ìlú ọkùnrin àti obìnrin wà obìnrin yóò jò tí má sì ti ń jó fìtínà ti ṣe kíni fìtínà ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà láàárọ̀ ọ̀sọ̀dún nígbà wọn darí yídì ànábì jòkólẹ̀ ọ̀dà sọ̀bọ̀rí àwọn ọmọ kéékèèké méjì wọ́n wà lọ́dọ̀ ìyàwó Aisha ni wọ́n bá ń bẹ̀rẹ̀ sí kọrin wọ́n kọrin orin tó dáa ànábì sọ̀rọ̀ táwọn àlàsánlá ànábì sì ń gbọ́ wọ́n sì lu bàdínì ní Abubakar bá wọlé abubakar ni aisha kí ló ń ṣẹlẹ̀ amizimara shaitani inda nabi mizimara shaitani inda nabi òun ìṣúlọ́dọ̀ nabi tani bí òun ìṣúlọ́dọ̀ nabi torí kọ́ ti mọ̀ pé mísíkì òun kí ni òun èṣù ní anábì wọn ti dá àwọn ọmọ anábì nípa ọmọ rẹ ọmọ kéékèèké ni wọn inna li kulli qawmin ida gbogbo yẹn ló ní ìjọ ọdún wàhálà ìdùnnà ọdún làtẹlẹ fi àwọn lẹ̀ ọmọ kéékèèké ni wọn dá àhùnmá ẹgbẹ́ wọn náà dábìí àti ìyàwó ayílá ń jó ìyàwó ayílá ìgbọ́ wọn náà wà dánábì ń jó pé àwọn sàábà bàndírì alẹ́ fún àwọn ọmọ kéékèèké tí wọ́n ti bàlágà kan fi sọdún ṣẹ́rí kan ṣe nǹkan léèwọ̀ kan wá yọ nǹkan bẹ̀ pé eléyìí o kò yẹ sí wọ̀ ṣe tuntun rẹ̀ kẹ́nìkan mọ̀ ṣe àdúrà yìí láyé ẹ̀gbọ́n lọ́wọ́ bá dáadé jẹun àwọn alẹ́ nígbà ó di ọ̀rọ̀ oúnjẹ ọdún kí ló anábì ṣe anábì bá yọ wípé eléyìí ò sí mbẹ eléyìí ò sí mbẹ wọ́n sì máa kó ọmọ ọlọ́run tó máa jẹun bẹ̀ tó máa bẹ̀rẹ̀ pé sọ́dà bí ọ̀dà níbi bẹ́ẹ̀ dúf ìgbàláyé wà bíbàndírì fáwọn obìnrin láàrin ara wọn tọkùnrin kan bá ti ní wọ́n ní kẹ́ fún wa ní síbi ọbẹ̀ wọ́n ní pílẹ̀tì yẹn ò tó kí ni wọ́n ṣe wọ́n ṣe dá dúró nítorí pé tí wọ́n bá ti ń dówájú ọkùnrin ẹrẹ́jú fáwọn obìnrin ò ní wúlò mọ́ ayé àkùnrin ti sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá ẹ wá rí orin bẹ tí wọ́n pè ní poem lédè òyìnbó wọ́n á máa pè ní kọ̀sídà lédè lárúbáwá ṣe rí eléyìí kò ní ní musical instrument nínú orin tí ìbá ń kọ tí ò ní gángan ìlú piano tí ò nínú kì í ṣe èèwọ̀ tó rìn yẹn bá ti jẹ́ ọ̀rọ̀ tó ṣe kíní ọ̀rọ̀ tó dáa àwọn tó wá jọ́dọ̀ tí ọ̀dà náà ni yóò máa jẹ́ ìwọ̀ ìtorí pọ́rọ̀ tí ó ṣe kíní ọ̀rọ̀ tí ọ̀dà ni ọ̀rọ̀ tó dáa bẹ́ẹ̀ yóò lù sí téèyàn wá ń kọ́ lórin làwọn ń pè ní wákà nílẹ̀ Yorùbá ẹ̀sìn ọ̀tako kéèyàn kọ́ kéèyàn gbọ́ èmi máa ń gbà wọn fáwọn olórin yìí kí wọ́n ṣe kàṣídà fún wa ká máa gbọ́ nílé wọ́n ní ah zazi kàṣídà kàṣídà ò ní ta tí wọ́n bá ti fún ohun èso yẹn sí wọn ò ní ṣe kí ni àwọn èèyàn níra táwọn ọmọ àṣẹjá nìyẹn náà táwọn náà tó àwọn èèyàn níra tàṣídà yìí wọ́n ní ọwà nínú sọ̀hìn Bukhari kálíwọ̀ sọ̀hìn Bukhari hadis four ah, four thousand and ninety nine four zero nine nine nínú al-Bukhari ibẹ̀ ni àti rí evidence pé èèyàn lè kọrin láì lùlù sí àti piano àtàwọn musical instrument. èyàn lè kọ èyàn lè ra èyàn lè tẹ́tí sí tọ́ba jẹ́ tó dáa mo tẹ̀lé pàrọ̀ àfa ní àfẹ́ kí á tẹ̀ra máa púpọ̀ kọ́mọ́ tó gbádùn Qur'an àmọ́ haram wọ́n ní nígbà wọn fẹ́ jagun Khandak àwọn sàhábà kan gbẹ́ fáwọn ọ̀tá tí wọ́n bọ̀ nígbà tí ọ̀tá àbí ìdípa tí nígbà tí ipa wọn ká ọ̀tá fáwọn ọ̀tá wọ́n àárọ̀ kùtù tó jẹ́ pé òtútù mọ́ àwọn sàábà wà nílẹ̀ àgùn ebi sì ń pa àwọn ìjẹun wọ́n sì ń retí pé eh, ẹ ẹja ti dìgbẹ́ kòtò yìí tán káwọn ọ̀tá yóò tó ṣe kíni kan tó dé wọ́n nígbà tí wọ́n ń dẹ́ kòtò náà lọ́wọ́ anábì wa dúró anábì wa ní ha àwọn èèyàn wọ́n ṣe wàhálà látàárọ̀ yìí àwọn èèyàn ni wọ́n bẹ nínú ebi yìí Allahumma inna al-aisha aishu fún anábì ṣe kọrin yẹn sallallahu alaihi wasallam aláhùnmá iná lè àìṣà àìṣù lè àkírọ̀ alẹ́bí ni a ah, wọ́lọ́ àwọn sàábẹ̀ mọ́sà tí wọ́n gbádùn lọ ọ̀run gan ni gbádùn wa fagifèrè lè àrùn sọ́ọ̀rì wọ́n ni mo ha jírọ̀ bá a fẹ́rí sí gbogbo àwọn ará Madina tí wọ́n gbà wọ́n lálejò àwọn náà wọ́n gbẹ́ kòtò àtàwọn ará Maka tí wọ́n fi lélẹ̀ nítorí ẹ̀sìn bá a fẹ́rí jẹun sẹ́mọ̀ pé àhìrọ̀ mọ̀hájìrọ̀ kìí sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ orin àmọ́ kọ̀sídà kò ní gàngàn kò nílùú kò ní piano nígbà náà ti kọ́ ni ó ti di kínú jọba ó ti di súnà kìí ṣe wọ̀ àmọ́ wọn táwọn yóò ní lò ó torí pé wọn ní tà torí èsù làwọn yẹn máa rà gbogbo akẹ́tẹ̀ẹ́ tí orin táwọn yẹn rà ní kílẹ̀ rẹ̀ kó rà mẹ́ torí ọmọ ẹ wo gba ẹtọ ohun tó ti jáde láyé yìí tó kọ alámúnáṣẹ alákàṣọdọ gbogbo bí wọn ti pè rẹ ẹ wọn fẹ ah, ah, ah. làwọn ọmọ tí eh, àṣetánì ti kọlù yìí ni wọn ń jó sí alámúnáṣẹ alákàṣọdọ wọ́n yẹ tẹ̀kítà ha oṣù wa ọlọ́run bá ní ẹni bá ti ń kọrin yóò máa fi ayé ọlọ́run ọ̀dí sẹ̀fẹ̀ wọ́n kà lámúnáṣẹ́lá àwọn obìnrin ń jó ní òhùn. nígbà tí Anabi kọrin yìí tán àwọn sàhábà abana làwọn náà bá panupọ̀ ní wọ́n bá panupọ̀ nínú kòtò ẹ̀gbọ́n náà wọ́n fi fún na náà lẹ́sìn wọ́n ní náà lẹ́bí náà báyà òun Muhammada alali jihadi ma bakaina abada Muhammada abada sẹ́ni gbogbo náà náà lẹ́bí na báyà òun Muhammada àwọn ti gbà fún àti ṣe bẹ́ẹ̀ àfọ àmọ́ pẹ̀lú rẹ ni alẹ́lẹ́ jihadi má bọ̀ kẹ́yìn náà abada gbogbo àti ọ̀tá ẹ̀sìn dé àjọ kojú ẹ̀ àní sáwọ̀ jama wọn fi kàṣídà pàdé kàṣídà eléyìí dà ọ̀kan náà àwọn ẹni ó ní ní yàtì nìbàrí yàtì járí ọmọ rẹ kú ni o ó ní kájáde láyé ọlọ́run ti parí ẹ̀ gbogbo ọmọ anábì ádámà kò tá a dà sí àgbàdà kú náà ẹ máa ìdúnìyà àtìdárí kọra ah, ọlọ́mọ mi oṣù wa lọ onílé ayé yìí táwà yìí àwọn náà ń bọ̀ kìí ṣe ibi tẹ́nìkan máa ń bẹ́ lọ títí àwọn náà ń bọ̀ ọlọ́kan ní wọ́n ṣáájú wa ni jàwàdì tó ádáyè wọ̀jà wà lárọ́ bá wọn ah, ó ní ṣàtàdà bẹ̀yìn jìwárí ni wọ́n jìwárí. ó ní láàrin nébọ̀ mi àti nébọ̀ ọmọ mi ìyàtọ̀ gédégédé wà mẹ́ ọmọ èèyàn àwọn àká ilé mi bá gbé wọ́n ń bá ọlọ́run bá láàánú gbé ó fi dárò ọmọ rẹ̀ irú orin yìí sìn orin dáadáa ni nígbà tá a ké oúnjẹ wọn kọ́ wa ní orin tó wọ́n ní làámúrúkà láìsàfọ́ kọ̀ láàrú dìbà kí kò sẹ́ni tí ń bẹ lérí ilẹ̀ tí ó sẹ́kù. wọlá mi máa kọ́dọ̀ lọ wà pín ìgbọ́lọ̀ bá ti kádàrà fún kò sẹ́ni tí ó yẹ. ẹ dákun sọ ma bóyá báàkín àti wáàkín gbogbo eléyìí ẹ̀sán tako tí ọba ti sọkúsọ ń bẹ̀ mo wá bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìsànú wa ǹjẹ́ alẹ́ wá fi bàndínlẹ̀ tá a wí iná tá a ní àfihàn sí ìyàwó yìí tá a lè rán ọmọ fi ṣe síkìrì kálá fẹ́ rántí ọlọ́mọ sáàsì ọmọdé gbọ̀ngbọ̀ngbọ̀n ayún dáa ìlà gbọ̀n gbọ̀n ìlà gbà àwọn afáàní ilá aṣọ làwọn fi bì kò sí pèlè fún kò sí pèlè fún rẹ̀ fún. ànábì ní sọ́lù kàmára ayé tó mú ni sọ́lì ẹ kírun bí bá ti kírun nínú mọ́sálásí àìlùbàdì ní mọ́sálásí àwọn obìnrin ni wọ́n máa lùbàdì lára ara wọn tó máa ń ṣe ìgbéyàwó ká máa wá lùlù mọ́sálásí ìkọ́sí àwọn kiri yóò ní. gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́lẹ̀ bàtà bá tí wọ́n ṣe eléyìí ni wọ́n bá sókè nípa ọ̀rọ̀ music nípa nínú Islam wọ́n bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́mọsàjà lè fun fún ni o torí music ọmọ wọ káàkiri bọ́ọ̀ bá tún nìkan ṣe pé ọ̀fẹ́ tẹ̀ ọ̀rẹ́ kí lọ́ọ́ máa gbọ́ lérí fóònù rẹ̀ ọwà ọgbẹ́sẹ̀gbẹ́ kàtí tí ó ti tí ó fi gbé sá máa sọ́ra rẹ bọ́ọ̀ nu mọ́tò ọ máa sọ́ra rẹ àmọ́ ìtìpàdé bá ká ìwọ ló gbé drop ìwọ ló sì fẹ́ sanwó ló bá gbé gàgà gàgà síbẹ̀ pọ̀ pa pa pa tí wọ́n fẹ́ gbé owó pa èmi gbọ́. àmọ́ ìtìpá ọ̀rọ̀ bá ká ọ̀wánú plane ní ìtìpá ọ̀rọ̀ ọ̀gá àmọ́ lè lè bá báyọ́lọ́dì táwọn àdùkù ọ̀fẹ́ ká plane ni. tọ́ ọlọ́run kò ní jì ọ́ lérí ẹ̀ èyí tí bàrẹ̀ bá ká nínú ilé láwùjọ àmọ́ tí wọ́n bá ti lo music nínú ìjọ kan tó bá ti débẹ̀ tẹ́lá ti ní gbàgbàgbà tọ́ ọ̀rẹ́ yẹn fọkàn ní kì í náà ni mo ní gbogbo nǹkan ẹ bá ṣe tékèwé ká máa lọ ẹ bá wa wọn tún bẹ̀. gbẹ́lẹ́dẹ́ ẹ̀jẹ̀ ń bí ni ah no iṣẹ́ ń pèlè yẹn ohun èso ni wàlúwà ìkẹ́kọ̀ọ́ pé ohun èso ni tọba gbọ́ orin burúkú kan tó rò pé ó ti gbàgbé yóò sì wá lóru lóru yọkàn àwọn létí pé ọ gbọ́ gbogbo ọ̀tọ̀ gbọ́ lọ́sàn-án ẹni bá dáwọ́ tó pé music kì í ṣe aburú oyé aburú ti dára yìí kọlọmọ faburú ṣe wá o gbogbo àwọn tí wọ́n ń gbọ́ tó ti di àdánwò fún wọn kọlọmọ sábà ní yọkù lọ́rọ̀ wọn kódà àwọn tó ń ṣe kọ́ọ̀sì ẹ̀ ní yunifásitì kọ́ọ̀sì àdánwò ìpè tọ́ ẹ̀yìn ọmọdé yìí fẹ́ di musician àwọn skul tá a kọ́ ọmọ wa lọ tí èsì skul èsì ọ̀pọ̀lọpọ̀ wa láàárọ̀ báyìí lórí assembly kí ni wọ́n kọ́kọ́ ṣe music mo kọjá wájú sukù kan dóni àyèmọye ọmọ mùsùlùmí ní lọbẹ mo wá ń bèrè pé ṣé chọọchì ni bí ni wọn ní chọọchì kan wọn ní sukù ni wípé èyí tó kọ́kọ́ ṣe láàárọ̀ wọn bẹ ṣe ẹbí ọbìdí apáti wọn gba piano disco ọmọ tó jèrè lọ́la ọmọ tí ó gbẹ̀yìn rẹ ọmọ tí ó tọ́jú ẹ ní ti ń jó disco láyé rẹ kó tó kù láyé kádà kó ká sọ̀rọ̀ àwọn ọmọ ká àwọn ọmọ wa àdáwò tó gba gbogbo òlu ni o gbogbo ayé kọ́lọ̀ wọn láàánú rẹ̀ kọ́lọ̀ mọ́jà burú rẹ̀ kọ́lọ̀ mọ́jà oṣù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh